أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó mọ bá kó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn ìyàwó rẹ̀ kó bá àwọn sọhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí náà lápapọ̀. eléyìí ni ìtẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe fúnra wa nípa tíra al-arba'una nawawiya ìyẹn ni pé fọ́tì hadithi tí alimami nawawi tí wọ́n kó jọ àlàyé tá a ṣe gbẹ̀yìn ó dá lórí hadithi ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀ sí hadithi jibril hadithi jibril tí ó wá bá nígbà Muhammad sallá nínú pé hadithi yìí a ṣàlàyé bó ṣe wá báwọn sọ̀hábà àtànẹ́bí ńgbà tí wọ́n wà níkàlẹ̀ a sọ ìṣesí bó ṣe wá tó jẹ́ pé nìkan kan ò mọ́ tí wọ́n ṣe rámì arìnrìn àjò lára rẹ̀ tó gbogbo ara rẹ̀ mọ́ afa ìkọyọ lábẹ́ eléyìí pé ẹni tí ó lọ kẹ́kọ̀ọ́ àbẹ́ni tí ó lọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ wà ní orí ìmọ́tótó bákan náà ìbéèrè tí ó béèrè lọ́wọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nípa wípé kí ni ń jẹ́ Islam aṣàlàyé rẹ̀ ní fọ́síwẹ́wẹ́ àti sísí àwọn sọ̀hábà nígbà tí anábì dáhùn sí ìbéèrè ẹni yìí tán kí ni ìrètí wọn náà ni pé wọ́n ń ṣèjọ́jú ó ń jọ wọ́n lójú wáyé pé ẹni yìí ló béèrè lọ́wọ́ anábì òun náà ní kí wọ́n ń sọ fún pé òótọ́ ló sọ níta sì mọ̀ nínú ṣe sí ẹni tó wá béèrè ni pé òní mọ ìdáhùn tẹ́lẹ̀ àìmọ̀ náà ló fi wá dáhùn ló fi wá béèrè ṣùgbọ́n ẹni tó wá bá wọn lálejò yìí òun ló béèrè òun náà ló tún sọ fánábì tó dáhùn pé òótọ́ ló sọ lẹ́yìn ìgbà wọn ló wá béèrè <clears throat> ìbéèrè míì ìyẹn láti máa tẹ̀síwájú lé níbi ìfìnnilá ta'ala kí ló béèrè ó ní àbírí ni anil iman fún mi nírò nípa tí ń jẹ́ ìgbàgbọ́ fún mi nírò nípa tí ń jẹ́ ìgbàgbọ́ kọ́l anabi ní antumina billah wa malaikate wa kutube wa rusule wal yawmil akhir wa tumina bil qadari khairihi wa sharrihi qal sadaqta nta náà fi dá lóhùn rè ntí àná fi dá lóhùn yìí la mọ̀ sí idul iman àwọn òpó gbàgbọ́ táwọn ṣàlàyé kọ̀ọ̀kan fún wa ní fọ́síwẹ́wẹ́ bíi ìfìnnìláì ta'ala àti àwọn ẹ̀rí wọn. ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà kí ló ń jẹ́ ìgbàgbọ́ nítorí ń jẹ́ ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn àfa ẹ̀sìn láwọn àfa ahlu sunnati jama'a kí àwọn tó ti sọnù àwọn àfa dúró wọ́n jẹ́ kó yá pé tó ń jẹ́ ìgbàgbọ́ òní al-iqraru bil-qalb òní tí orin ilẹ̀ tó jòkó sínú ọkàn ẹni nta àmọ̀ lámọ̀dájú tó jòkó sínú ọkàn ẹni tí ò síyèméjì níbẹ̀ tí yẹn bá mo gbà nǹkan báyìí gbọ́ tó sì jòkó nínú ọkàn rẹ̀ táǹpẹ̀ nígbàgbọ́ nu wà nùtìkù bil-lisan tó sì fẹnu sọ. So, tó fẹnu sọ jáde mo gbọ́ lọ́wọ́ gbọ́ tó sì wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fẹnu sọ pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò sí ọkàn ni ìlànà àwọn mùnáfìkì tó jẹ́ pé ní wọ́n mọ̀ sọ lẹ́nu pé agbọ́lọ́wọ́ bá gbọ́ àtẹ̀lójíṣẹ́ ṣùgbọ́n kò sí inú ọkàn wọn ìgbà gbọ́dọ̀ wà nínú ọkàn ẹni ẹ gbọ́dọ̀ ẹnu sọ والعمل بالجوارح bil-jawarih kéèyàn wá ṣiṣẹ́ tọ iṣẹ́ ara ó ṣe tọ ìyẹn pé ìpele kẹtanu nínú ìgbàgbọ́ ẹni pé ìgbàgbọ́ àwọn àfáà mi ló sọ pé ní àníyàtú ìyẹn pé àdìsọ́kàn tá a dà àdìsọ́kàn ni wàlà amal iṣẹ́ náà tún ni iṣẹ́ ẹnu àti iṣẹ́ iṣẹ́ tara àti iṣẹ́ tọkàn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbàgbọ́ gbọ́dọ̀ wà lára wa ẹni tó lò nígbàgbọ́ ń sìn ṣùgbọ́n kò ń ṣiṣẹ́ gbàgbọ́ àbóníṣẹ́ òsínú gbàgbọ́ ìyẹn ṣe lànà àwọn alìsúnnàtì wal jamaa ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí lọ́dọ̀ àwọn afá nínú tawhid tá a fẹ́ yà síbẹ̀ gbọ́n tá a fẹ́ mú gẹ́gẹ́ òun náà ní pé ká mọ̀ pé ìgbàgbọ́ o ìtọ́jú kò lọ́kàn ẹni ní nípa àfẹnú jáde ní bákan náà níta ń ṣe ní iṣẹ́ òní náà ànábì wa dá Jibril lóhùn lẹni tó fún létí ń pa àwọn òpó ìgbàgbọ́ kí lóò ànábì sọ fún ànábì ní àǹtú mina billah náà ń pè kọ́ ọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ̀ka alákọ̀ọ́kọ́ nù ọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ bí báwo ká gbàgbọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa náà ni pé ká mọ̀ pé Ọlọ́run ọba ń bẹ bí wujudillah azza wa jal ká mọ̀ pé Ọlọ́run ọba ọba ti ń bẹ ni torí pé ẹni tí ò bá gbà pé ọlọ́run bá ń bẹ kò ní ìsìn àkọ́kọ́ ní gbọ́dọ̀ gbà pé ọlọ́run bá ọba ti ń bẹ tí àwọn ẹ̀rí sì pọ̀ jántìrẹrẹ ẹ̀rí tinú tíra ni ẹ̀rí tìlákàyè gan ni torí pé èyí ò fi làákàyè gbé pé ah, gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yóò gbọ́dọ̀ ní mọ́ ẹsẹ̀ láì ní pé ẹnìkan ló dá wọn ìkànnì àwọn olórin fi sọ pé wàfi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ń tọ́ka pé ní ó já pé ọba ọba tí ó dá gbogbo nǹkan yìí ọba kan ṣoṣo ni ẹ̀rí pọ̀nù alukur'an lórí bíbí ọlọ́run bákan náà ọba ọba àlekè ọlá yìí náà ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé ọ̀dọ̀ ẹ̀ náà ọba yìí òun ń rọ̀jò ọba yìí òun ń òun ló ń pani òun ló ń jí ni òun ló kọ kádàrá ẹni òun ló ń pín ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run pé pé àmọ̀tò ilé lábẹ́ rògbòbíyà nípa iṣẹ́ ọlọ́run ọba tí máa ń fún ẹ̀dá mi iná ọ̀rọ̀ pọ̀ lórí sọ wa bákan àgbà gbogbo iṣẹ́ tá a bá ṣe ọlọ́run bá nìkan là á ṣe fún lára àgbàgbọ́ wa nu tẹ́ni tó gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ òun ló dáhùn wa máa jọ́sìn fún lọ́nà tó gbé kalẹ̀ pé ká fi jọ́sìn fún un ọgbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì mọ́ gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ọlọ́run wa yóò máa ẹ̀rí ọlọ́run ní gbogbo nǹkan tó wà láyé pátá ọlọ́run ló dá wọn tábàlágbà ńlá ayé àti sánmọ́ àtìlẹ̀ àtòjú òfurufú àtinú omi gbogbo nǹkan tó wà ń bẹ ọlọ́run ló dá wọn. ìyẹn ni sheikh muhammad bin abdul ni wọ́n ń sọ ní tíra àwọn al-usulu ẹni wà kullu ma siwa Allah gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́ àálàmù òun náà ti kó sínú àgbáńlá ayé tọ́lọ́ sọ gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́ wọ́n ti wà nínú ẹ̀dá ọlọ́run ọba nù ọlọ́run ọba yìí láwa máa jọ́sìn fún àní jọ́sìn fún nǹkan míì mọ́ bá ti mọ̀ pé nǹkan mi tó yàtọ̀ sí ẹ̀dá ni àìjọ́sìn fẹ́ dà ara àgbàgbọ́ wa nù àrọ́pọ̀ lórí ilé ilé ìlànà bákan náà ọlọ́run ọba tá a wá yìí yóò ní bó láti wá mọ̀ pé ilé báyìí ní ròyìn àfikára kọ́ọ́lẹ̀ fún tọ́rẹ́ntà àrí àlè ròyìn nítorí báwa lákọ́ọ́lẹ̀ náà láàfin ròyìn àní lékun àti ní dínkù a si àti ní múmi wá látọ̀dọ̀ ara wa ká ní ẹja máa tó kọlọ́ ní nǹkan báyìí ẹja mọ ròyìn n'i ní nǹkan báyìí àfi kọ́ọ́lẹ̀ fún látọ̀dọ̀ tíra ní tíṣe àbí tó fi rán tíṣe anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so àgbà ọlọ́run ọba gbọ́ ẹ̀ka àkọ́kọ́ nu nínú orígun ìgbàgbọ́ bákan náà wàmẹ́lá ìkàtì àgbà mọ̀lẹ́ka rẹ̀ gbọ́ torí pé àwọn èyí tí ń bọ̀ lẹ́yìn tí èèyàn ò bá ti gbà ń gbọ́ ìfikọ́tò kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà ni àgbọn mọ̀láìkà rẹ̀ gbọ́ àwọn onímọ̀láìkà ẹ̀dá làwọn náà tí ọlọ́run bá sùfàánà wa tààlà tó dá wọn ṣùgbọ́n bolo ti dá wọn ó dá wọn màláíkà látara ìmọ́lẹ̀ ọlọ́mọba sùfánà wa tààlà ó dá wọn látara ìmọ́lẹ̀ jẹ́ bó ṣe wà nù hadith ìyá wa Aisha radiyallahu anha tí ó wà nù sahih Muslim ani anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni khuliqatil malaikatu min nur adá màláíkà látara ìmọ́lẹ̀ àwọn màláíkà wọ́n dá wọn látara ìmọ́lẹ̀ wàhúlẹ̀kọ lè jáánú máa rí jẹ́ mìnàr bákan náà níbi jíjó náà wọ́n ti dá àwọn àlùjànnú wàhúlẹ̀kọ ádámù mímọ wúsù falakùn wọ́n sì dá ádámù látara ntọ́lọ́run ti ròyìn fún yín kí lọ́lọ́run ròyìn fún wa ó ròyìn pé adá ádámù látara yẹ̀pẹ̀ nítafẹ́nu bí ni pé àwọn màláíkà látara àmọ́lẹ̀ lọ́lọ́run ti dá wọn ẹ̀dá làwọn náà ẹ̀dá ni wọ́n ẹ̀dá tí wọ́n wọ́n yàtọ̀ sáwọn èèyàn àgbọ̀rọ̀ gbà pọ̀ pé wọ́n ń bẹ àṣẹ fojú rí ànábì wa muhammadu rasulillah ẹ̀ẹ̀mejì péré gan lòun náà rí jìbìrì ẹ̀rù pé hadisi táǹkà fúnra wa yìí ó sọ pé jìbìrì ló wá níwà èèyàn ni àìròyìn wọn pé ọkùnrin ni wọ́n àbí obìnrin ni wọ́n nínú àwọn ìlànà tí ò dáa táwọn jàhílíyà kí islam tó dé tí wọ́n wà lórí ẹ̀ oníkan wọn máa ròyìn mọ̀lẹ́kà pé àlùmọ̀lá ikátù banatullah pé ọmọ obìnrin ọlọ́run ni wọ́n lọ́lọ́run fi fún wọn létí pé ẹ̀yin fẹ́ ọkùnrin ẹ̀ ń ti obìnrin sọ́lọ̀ wọn mọ̀lẹ́kà yìí àìsí ròyìn wọn pọ́kùnrin ni wọ́n àbí obìnrin ni wọ́n. bákan náà wọn yìí jẹ wọn yìí mu wọn yìí sì bímọ wọn yìí jẹ wọn yìí mu wọn èyí sì bímọ bọ́lá bá sùfàánù wa tààlà mo sì dá wọn nu wọn wá pọ̀ tó yẹ pé àmọye wọn kí lọ́n ẹ̀ dá wọn ọlọ́run dá wọn pé ni kò dá wọn pé ṣe ọmọ ọlọ́run ní gbogbo ìgbà bá sùfàánù tó pé láyà gbogbo bá pa wọ́n láṣẹ pé kán ṣe náà ni wọ́n máa ṣe yìí ṣe lọ́wọ́ wọ̀yá fún alúùnà máa yù màrún gbogbo ntọ́lọ́run bá ti ní ká máa ṣe náà ni wọ́n máa ń ṣe wọn ìgbà wájú ọlọ́run ṣe nǹkan àfi ntọ́lọ́run bá fún ẹ̀yàn lákó yá ṣe báyìí irun tọ́lọ́run tún fún wọn náà ni pé wọn á máa yí padà gẹ́gẹ́ bí Jibril alayhi salam bó ṣe wá bá wọn nínú lórí ìjókòó níbi hadith tá ń ṣàlàyé rẹ̀ fún wa tó wá níwà èèyàn bákan náà ọlọ́run bá sọ́nà wa ọlọ́run bá ń sọ nínú alukur'an pé alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run bá fátìrì samawati wal ard ọba tó dá sánmà àtilẹ̀ ja'ilil malaikati rusula tó ṣe àwọn màláìkà ní òjíṣẹ́ ìránṣẹ́ wúlì àjìníhàtìn wọ́n níyẹ́ mọ́sínà míì méjì méjì ni wàsùláàsà míì mẹ́ta mẹ́ta ni wàrúbà àwọn míì tiẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ yẹ̀sídù fìlàkàlìkì mọ́ yẹ̀ṣà ọlọ́run ni ó bá ṣe wọn lòun á ṣàlékún dídá àwọn ẹ̀dá tó ń dá jìbìrìlù tó tí anábà mùsùlùmí sọ́lá tí wọ́n rí ọ́ ní ìyẹ́ ti ẹnìkan ó kó gbogbo ojú sánmà tẹ́ pé gbogbo sánmà ní ó bò bọ́lá ń ṣe dá àwọn màláíkà nù ní ẹ̀dá tó yàtọ̀ sí ti àwọn èèyàn ọlọ́run bá subhanahu wa ta'ala wá dá wọn kan wá mọ́ ẹ̀sìn náà wọn bá ní. ó sì jẹ́ iṣẹ́ fún wọn ní oníranran tí nkàlùkù wọn ń ṣe nínú tọ́lọ́n ṣàlàyé fún wa náà ni pé ẹni tí mú wá yìí wá bánabi Muhammad sallallahu alayhi wa sallam náà ni Jibril alayhi salam tọ́lọ́run yẹ pé nínú sàlàbíhi ruhul amin ẹni tó mú kùránì yìí wá bá wa nábì onírú ẹ̀mí kan tó tó sì lágbára láàrin àwọn màláìkà ipò rẹ̀ ga lọ́lọ́n fi rún yẹn láàyè pé ní mọ̀tọ́ in sámà amin mọ̀tọ́ ẹni tó jẹ́ pé àwọn èèyàn ń tẹ̀lé ni tó jẹ́ pé ní olùfọkàntán ni ọlọ́run bá sọ́nà wa tààlà tó bá pọn màláìkà ń gbà mí àtúndúmújìbìrì ní àná tó àtúndàpè yẹ bọ́lá wọn bá sọ fọ́nù suratul Qadr pé lailatul Qadr khairu min alfi shahr tanazzalu limala'ikatu wa ruhu ọlọ́run lóru lailatul kọ́dìrì àwọn mọ̀lẹ́kà ó máa sọ̀kalẹ̀ ọlọ́run ti dárúkọ gbogbo mọ̀lẹ́kà ní ìsí jìbìrìlù náà wà nù wọn ọlọ́run tẹ̀ tó wá dárúkọ tiẹ̀ ládàá yẹn rí pé wà rúùhù fìhà àti ẹni tó jẹ́ rúùhù láàrin òun náà ní jìbìrìlù wọn ìdá jìbìrìlù sọ níyànà ọ̀tọ̀ yìí ya pé ní ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ipò tí tóbi ni òun bá nínú wọn náà ni Mikael tí ọlọ́run bá sùfánà wa tààlà tó gbé tó ní í ṣe pẹ̀lú òjò àáwúrúgbìn irúgbìn ó jáde ó gbé fún un òun ni ọlọ́run fi sí ìkẹ́ rẹ̀ tí ó pa lára tó yá rọ̀jò síbí ẹ̀rẹ̀ àwọn amoko mẹ́kọ̀ èèyàn wọn làwọn ò ti òjò ṣé màláíkà tó lọ ní kó rọ̀ ṣé wọn ni ó tẹ̀lé ní àbí tọ́lọ́run bá tó rán táà fi wọn pé màláíkà ẹsẹ̀ lọ́hùn ẹ máa ra àwọn èèyàn kan lẹ́ni láwọn olùkọjá àlà lórílẹ̀ tó lójú ògbọ́dọ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́kà tó rọ gan tó bá fẹ́ rọ àwọn yọ̀ ń sẹ́ni subhanallah ẹni tẹ́ gbà síṣẹ́ ẹni tí èsẹ́ lọ́n lẹ́yìn wàá máa lálẹ́ lẹ́ni ẹ yọ̀ ń sẹ́ ẹ bá tẹ́lẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ àwọn òbílẹ̀ jẹ́ ni àwọn ọ̀daràn ni mọ̀lẹ́kà àlùmọ́lẹ́kù tọ́lọ́ ń gbé rírọ̀jò sí ìǹkíà rẹ̀ tí ó padà sọ pé yà rọ̀jò síbí. Si mọ́rọ̀ síbí orúgbìn síbí òun náà ni alimalaku mikael tọ́lọ́mọba subhanahu wa ta'ala dákọ̀ tiẹ̀ náà eh, ní alukur'an tó fi dákọ̀ màláíkà wọn tó dákọ̀ jìbìrì níyànà tọ̀gẹ́ báyìí tá a kà fúnra wa síwájú nígbà tó dákọ̀ màláíkà tó dákọ̀ jìbìrì kálíbà ọmọ pẹ̀ pé ipò tó tóbi ni onílọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ló dákọ̀ mikael nínú àyà míì náà ọlọ́run ní mọ̀nkánà àdówà lè ẹni tó bá jọta ọlọ́run wa màláìkàtì tó jọ́ta àwọn màláìkà wa rúṣùlì tó jọ́ta àwọn òjíṣẹ́ ọlọ́run wa jìbìrìl mikael ẹ̀rí ńgbà tó ọlọ́run ti sọ màláìkà tó wá tọ jìbìrìl àti mikael ọ̀dọ̀ tọ̀ ọlọ́run ní fa iná lọ lè irú ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run náà ń bá a hadith kan nígbà táwọn ibi ń sọ àdúrà téèyàn ó ṣe nígbà téèyàn bá fẹ́ wọ̀run pàápàá jùlọ ìrun òru Allahumma rabba Jibril wa Mikail wa Israfil ẹ̀rí pé ọlọ́run bá ọba tí ó dá Jibril Mikail àti Israfil wọ́n fi Israfil kún lélẹ̀ Israfil kí ni iṣẹ́ tó ń ṣe òun náà gbé ìfẹ́fẹ́ rẹ̀ sínú wo kíkálukì àmọ́ ṣe báyọ̀ ṣe parẹ́ bálùkì àmọ́ ṣe dúró òun la gbé sí nkẹ́ rẹ̀ tánàbí ń sọnu hadithi kápẹ́ ní Israfilu ti gbé fèrè sí ẹnu orin tí kọ́lọ́n pa láṣẹ ni tó bá pa láṣẹ gbogbo bí tí èèyàn bá wà láyé gbogbo bí tẹ́ẹ̀dọ́ ọlọ́run bá wà ní ẹ̀tì gbọ́ ẹ̀pẹ́ fèrè tọ̀wọ́n ẹ̀dá ẹ̀wọ̀n tí wọ́n náà ń ṣeré ìdíje tí wọ́n bá ń fọ fèrè wọ́n fọ bí ẹ̀ẹ̀mejì kẹ́lómi tó gbọ́ ẹgbẹ́ ẹni tó fọn náà ló ti wá kò ní gbọ́ ṣùgbọ́n fèrè tí Israfilu fọn gbogbo ayé ní ó gbọ́ tọ́ba ti kú náà gbogbo àwọn náà tó gbọ́ láti jí dìde tòun ni ó wà ní ìcháàjì kó fọ́ fèrè bálùkì àmọ́ ṣe di bẹ̀rẹ̀ ọlọ́mọba sùfàánà wà tààlà ọgbẹ́ fún ṣé tá ń ṣàlàyé ilé ilẹ̀kùnrin rẹ tá ń ṣàlàyé rẹ lẹ́kùnrin ni pé ọ̀pọ̀lọpọ̀ náà gba mọ̀láìkà gbọ́ lẹ́nu ṣùgbọ́n gbogbo àlàyé tá ń ṣe iná lè mọ́mọ́ àbí ká sọ pé mọ̀láìkà kan wà ní ìcháàjì nǹkan báyò kó n túmọ̀ tako pé kò rí bẹ́ẹ̀ téèyàn bá ti tako ẹ̀ka kan nínú ẹ̀ka àgbàgbọ́ ó ti ka kó gbogbo gbogbo ẹ̀ náà nù ẹni tó náà mọ̀lẹ́kà ń bẹ́ẹ̀ sí lápẹ́jùwe kò wá gbà pé jìbìrì ló ń sọ wáhìí kalẹ̀ kò wá pé jìbìrì mìkà èlé ń sọ rọ́jò irú yìí ó ti takò gbogbo àwọn mọ̀lẹ́kà ní èsì takò àwọn mọ̀lẹ́kà rè ìtakò orígun kan nínú Islam ni tó lè yọ̀yàn kù ní inú Islam kọlọ́mù asfáànù wa tààlà kó ṣàánú wa bákan náà àárẹ̀ mọ̀lẹ́kà tọ́lọ́mù fi ti òkè àwọn tó jẹ́ pé ní àwọn ni wọ́n wà níbi iná àwọn tó jẹ́ pé ní àwọn náà ń kọṣẹ́ wa tọ́lọ́run yẹn pé ní kìrọ́mọ́n káàtìbíìn àwọn màláíkà tí wọ́n ń kọ iṣẹ́ yín. ya'lamuna ma taf'alun tó yẹ pé gbogbo ń tẹ́ ń ṣe ni wọ́n mọ̀ tó ń kọṣẹ́ ní kálukú wa àwọn náà wà bákan náà àwọn tó yẹ pé wọ́n gbé àláràṣì ọlọ́run ọba àlekè ọládání الذين يحملون àrṣà ومن حوله haúlà على tó gbé àlàárà sí dání ìsàbìhúnà bí hamdi rọ́bìhìm wọn sáfọmọ ọlọ́wọ́ bá wọn wàyúmínúnà bí من bá gbọ́ wàyẹ̀stẹ̀kfìrúnà lílẹ̀dínà ámànù wọn sì máa ń wá àforíjì fún àwọn tí wọn gbọ́nọ́wọ́ bá gbọ́ lórílẹ̀ bákan náà ọlọ́run lóyún wọn pé ní wàyàhmìlú àrṣà rọ̀bìkà fáwọ́kọ́hùn yàwùmọ̀ ìfín sàmàníyà lọ́jọ́ gbẹ́ndẹ̀ alikiyama àwọn mẹ́jọ kan náà mọ̀lẹ́kà ẹ̀nà gbé àlàárà daani ọlọ́run sọ̀rọ̀ ọ̀pá tiwọn náà àwọn mọ̀lẹ́kà tó yẹ pé ní wọ́n wà ń bí náà ọlọ́run ní àléyà àti àwọn mẹ́sàn-án àwọn mọ́kàndínlógún ni wọ́n tí wọ́n ń ṣe nineteen nínú wọn ní sọ ọ̀rọ̀ ìkan nínú wọn fún wa ọlọ́run náà máa ná ìgbà tó bá ń ya Malik wọ́n Malik pe Malik yìí lọ́gá àwọn tí wọ́n ń sọ iná. liyaqdi alina rabbuk nígbà tí yàrá bá dojú ẹni ìrẹ́ malik sọ fọ́lọ́ ọba rẹ̀ kó kúkú pa wá ká mọ̀ sí inú náà kọ́lá innakum makithun oníwà fún ẹ léṣi pé àgbèrè lẹ́mọ̀ ẹgbẹ́ níbi tẹ́ wáyé àyípa àyàmọ́ nígbà tó bá débi tí ẹ̀kọ́ sí ìkọ́lọ́mọṣẹ́ wa ní ọmọ náà bákan náà àwọn màláíkà tó jẹ́ pé ní àwọn ọmọ wa bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ti ń ṣe halkọ̀ tó ti ń ṣe dárùsù tó ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba nílànà tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá bẹ̀ àánú jòkó síbẹ̀ wọ́n mọ̀ tọrọ kẹfà tó wà ń bẹ̀ yẹn lànà bí àwọn sọ̀tọ̀sọ́lá ó ní àwọn èèyàn kan ò ní jòkó sí mọ́ṣáláṣí yatluna kitab Allah tán kàtíró ọlọ́run wa yatadarasunahu fima bainahum tí wọ́n ń kọ́ra wọn illa nazalat alaihim sakina ìfọ̀kànbalẹ̀ ó bá wọn àmọ̀lẹ́ka náà wàá sọ̀kalẹ̀ bá wọn àánú ọlọ́run ó bò wọ́n dàrú ànábì Muhammad sallallahu ó jẹ́ ká mọ̀ pé mọ̀lẹ́ka kan náà máa ń wá nígbà tí èèyàn bá wà ní ààyè ìkọ́ra ẹni lẹ́sìn tọ́nú àjòkó tó sì máa tọrọ ìkẹ́ fún àtúwà ńbẹ. bákan náà àrùn màláìkà tó jẹ́ pé tó bá gbénu sínú sàárè tán àwọn náà wàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni pàkẹ́ bóòlù yẹn ṣe láyé rẹ̀ kí ló gba ayé ṣe gbogbo ń tá ń sọ yìí nìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí màláìkà tọ́nà tó gbá àwọn ẹsẹ́ náà fún ó pọ̀ jántìrẹ́rẹ́ tó yẹ pé ní ààyè olè gbàrà láti mọ̀ sọ ní tá a kàn nídìí ni pé ká tọ̀ àwọn àfẹ́sì kí wọ́n ṣàlàyé gbogbo eléyìí fún wa tábà ní mùmíní ni wá gbogbo ń ta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí rè tí mọ́ni wa tí ó fi dúró a sọ fúnra pé ní àmọ̀láyíkà ẹ̀dá tó lágbára ni wọ́n tí ọlọ́run bá wa ta'ala tó fún ní agbára bákan náà ẹ̀dá tó jẹ́ pé ní wọ́n á yí padà bó ṣe wù wọ́n náà ni wọ́n wọ́n jẹ́. ẹwùjọ tí a ní jìbìrìlù wa bá ànábì àtàwọn sàábà yìí òyì padà bákan náà ìjọ tí eh, lọ fún mọ́ríyàmù lọ́mọ ó wá ni tí mọ́ríyàmù náà rí tí ó sì mọ̀ pé ni tí ó wá ń sọ fún màláíkà ń pé qalat inni a'udhu bi rahmani minki in kunta taqiya à mo wá sọ lọ́dọ̀ náà bá nípa àwọ̀ tó wá bá mi yóò kọ́ yẹ wọn yẹn lẹ́nìkan ní jẹ́ láàrin wọn màlẹ́kà fún létí pé ana rasulu rabbik òjíṣẹ́ ọlọ́run rẹ ni mo jẹ́ o màlẹ́kà ni mí lè ahaba lákè gulaman zakiya mo wá láti wá fún ẹ ní ọmọ ni ọlọ́run ló fẹ́ fún ẹ lọ́mọ ló wá rán mi sí ẹ bákan náà náà wá bá nàbí wa Ibrahim ali salam nígbà tó wá fóun náà lọ́mọ tẹ pé anabi ibrahim bẹ̀rù nígbà tó ń wòsè sí wọn pé ah, ìṣesí yíyàtọ̀ àwọn àlejò la gbóúnjẹ fún náà jẹ́ yìí kò sọ pé mọ̀lẹ́kà ni àìsàn fún apá mọ̀lẹ́kà ìjẹun kòtí pé ńgbà tán wá yí séèyàn náà ń wàá jẹun kára wọn jẹun lẹ́sẹ̀ wá fún nírò pé òjíṣẹ́ ọlọ́run bá rẹ ní àjẹ́ bẹ́ẹ̀ náà náà lọ́dọ̀ lùtù náà ẹ̀rí pọ̀ lórí eléyìí ìpapọ̀ mọ̀lẹ́kà wọn a máa yí ẹ̀rí àmì àjẹ́ kó yá pé ní àwọn kan wà táwọn náà ò fẹ́ kí ni wọ́n fẹ́ wọn yìí fẹ́ kí èèyàn gbé àwòrán kọ́nulé àbí èrè torí pé ibi téèyàn bá ti gbé kọ́ wọn à ní wọbẹ̀ bákan náà anabi muhammad sallam ó ní ká má jẹ garlic ìyẹn pé tá a bá fẹ́ lọ kírun torí pé màláìka náà mọ́ a máa ní wọn lára tí wọ́n ní àwọn ọmọ bani ádámà lẹ́yìn ara anabi ní fa innal màláìka tàtà azà mímọ yàtọ̀ azà mínú banu ádámà nítorí wọ́n ní àwọn anabi ádámà lára a ní àwọn náà lára àti sọ pé ẹni tó bá ti jẹ irú nǹkan báyìí kò yá kírun rẹ̀ ní ilé gbogbo àwọn nǹkan tó yẹ ká máa ń pa mọ̀lẹ́kà ni láwọn nǹkan tí ó tó pọ̀ sí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mi ò mọ̀lé ní nítorí mọ̀ mọ̀lẹ́kà sí nǹkan mi ni ẹni níta bá dákẹ́ sí mọ̀lẹ́kà rí kọjá nu ẹ̀rí gbogbo orú nǹkan báyìí ààrẹ lè fún àyè nítorí yẹ ká gbàgbọ́ ló yẹ ká mọ̀ nípa àwọn mọ̀láìkà àtàwọn nǹkan míì náà tí àyè gbà wá láti sọ tó sì wà lábẹ́ ká nígbàgbọ́ sáwọn mọ̀láìkà eléyìí ni ẹ̀ka kejì bẹ́ẹ̀ pé tí èèyàn bá gbà wọ́n gbọ́ kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà ni tí èèyàn bá ní gbogbo ń tẹ́ sọ nígbà tá a ti fojú rí sin is believing ìgbà tẹ́mi ò ti rí òun nígbàgbọ́ kò ní jẹ́ mùsùlùmí kèfèrí ni ó jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nítorí kíni torí pé ntọ́lọ̀ ni a nígbàgbọ́ sí lẹ́nu gbàgbọ́ náà ẹlẹ́ẹ̀kẹta tánàbí sọ tí ó jẹ́ òpó kẹta nínú òpó gbàgbọ́ ó ní wàkútùbì ká gba àwọn tíra ọlọ́run ọba ká gba àwọn gbọ́ ẹ rí i pé ńgbà sọ ní kútùb àwọn tíra tí èsì tíra kan mọ́ pé ní ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run tó lọ́run rán ọlọ́run fún wọn ń tíra àwọn tíra yìí sì ní àmọye ṣùgbọ́n lọ́run dárúkọ àwọn kan fún wa ń bẹ̀ ń tó lọ́run dárúkọ fún wa òun náà ní zabur tí ọlọ́run fún ànábì wa daoud alayhi isalam. ọlọ́run ni wà àtẹ́yìnà daoud zaburo àfún daoud ní zabur tíra tí ọlọ́run fún òun ló ń jẹ́ bẹ́ẹ̀ òun wá dàmọ́lé ní ààrí mọ́ ààrí pínlẹ̀ mọ́ ẹ̀rí táwọn ẹran bàbá wa ń gbé káàkiri tán ni sàbúrò dáúdù ní tọ́tù máa kó ti nǹkan bẹ́ẹ̀ nǹkan mi tó kó ti gan máa jáyà kúránì gbogbo tí wọ́n kó ti ń kì í ṣe sàbúrò tó wọ́n rí àrípínlẹ̀ rẹ̀ bákan náà nínú ìtọ́lọ́wọ́n bá sùfàánù wa tààlà tó sọ fún wa ó náà ní taurat èyí tí a fún ànábì wa musa alayhi salam tọ́lọ́ ń gbé fún pé láti fi wá jíṣẹ́ ó ní taurat taurat yìí tọ́lọ̀ ń gbé fún ànábì wa Musa àwọn ọmọ bani Israel wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ti yí padà wọ́n ti dàrú wọ́n ti pòfinú ẹ̀rẹ́ ìrànlọ́wọ́ lóyìn wọn pé yuharrifuna al-kalima an mawadi'ihi àwọn bani Israel tàbá gbé tírà fún wọn wọn á yí padà ìṣesí tí wọn nu wọn padà torí pé tírà ìtẹ́lẹ̀ ọlọ́run ní kí wọ́n máa sọ ni àwọn pásítọ̀ àwọn ọ̀gá ọlọ́run ní kí wọ́n máa sọ nítorí wọ́n So bákan náà lọ́lọ́run fún ànábìwá ifeanyi ní injil tí amọ̀síwe tọ́lọ́run fún òun náà àwọn nǹkan mi wà nù tó wá pé tí ànábì amúsá tó gbé dání ó wá pé lódodo pé òótọ́ ni ó tó wá ṣàlékún mí kún lọ́lọ́run pé wà á tè iná injil afúnní injil ẹ̀rí ọlọ́run ti ròyìn pé mùsọ̀dẹ̀kọ lè mọ̀ báyìí nàyàdé yìí yẹn pé kó wá jẹ́rìí pé tàkọ́kọ́ tó kọ́ wá síwájú rẹ̀ òun ni. oní taurat afáànábí wa isan injil táwọn akọrin yóò ń pè ní bíbélì lẹ́ni wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ti yóò náà padà àgbélẹ̀rọ rẹ̀ kò ti wa to ti po yantirẹrẹ bákan náà ọlọ́run bá wa ta'ala o soro sọ́fù Ibrahim nípa ẹ̀ tákàdá lòun tí ó pọ̀ wí sọ́fù kò toron ni Ibrahim o ni ṣùgbọ́n ìtọ́lọ́n wá sọ̀kalẹ̀ gbẹ̀yìn oní ẹni alukur'an alkarim tọ́lọ́n fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́n gbé fún anabi kó wá jẹ́ ìmọ̀nà fún gbogbo ayé ọlọ́ni tabaraka alladhi nazzala alfurqana ala abdi títóbi ọlọ́run ọba ọba tó sọ alukur'an fún ẹrú rẹ̀ tí í ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni yakuna lil alamina kò lè bàwá jẹ́ nàfírọ nǹkan ìkìlọ̀ fún gbogbo ayé pátápátápátá kò lè bá jẹ́ nǹkan ìkìlọ̀ fún gbogbo ayé ọlọ́run sọ ń bomi pé ní nẹ́sàlá bí rúhùl amin rúhùl wa inna latanzilu rabbil alamin kùránì yìí tíra tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ni nẹ́sàlá bí rúhùl amin ìbírílù náà ni kó mú wá fún rẹ̀ ànábì ala qalbik kó sọ̀kalẹ̀ sínú ọkàn rẹ̀ kó jókòó síbẹ̀ litakuna minal kọ́ lè bá a máa fi ṣèkìlọ̀ fún gbogbo ayé pátápátá kùránì náà ló wá ṣẹ́kù lénìí tó jẹ́ pé ní gbogbo èèyàn pátá ló gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹni tí ò bá nígbàgbọ́ sí alukùránì kìí ṣe mùsùlùmí bákan náà gbogbo ẹtírà tó sọ̀kalẹ̀ síwájú náà la gbọ́dọ̀ nígbàgbọ́ sí kìí ṣe ìtàn gbé dání tán pè ní ìnjílì lẹ́ni kódà bá ló ń èyí tó yẹ pé máa lò bí òfin gbogbo ayé ni alukur'anul karim tọ́lọ́mbà sọ̀kalẹ̀ tọ́wọ́ bàjẹ́ òle kan ọlọ́ni inna nahnu nazalna zikiro àwa la sọ alukur'an kalẹ̀ wa inna lahu hafizun àwa náà la máa sọ ìyẹn suratu hijir ayà kẹsàn ti sọ eléyìí àwa la sọ kur'an àwa náà láti máa sọ tí wọ́n pé ọwọ́ ọ̀bàjẹ́ kan kò lè kàn án nǹkan kan ò lè já kúrò ń bẹ̀. àwọn èèyàn mọ asórí àwọn èèyàn mọ mọ́ wọ́n mọ lòfin rẹ̀ bákan náà yóò tún wà lákọọ́lẹ̀ ìbàjẹ́ ò lè wọ̀ òun náà máa jẹ́ ìwé òfin lọ gbére tó yẹ pé ní gbogbo èèyàn máa lò tó jẹ́ pé ànábì Isa alayhi salam tá fún ní Injili gan tó bá padà dé òfin alukurani yìí náà ni òun náà padà máa lò torí pé òfin rẹ̀ náà ló gbọ́dọ̀ ṣẹ́kù a gbọ́dọ̀ á nígbàgbọ́ sí pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run sọ jáde tó sọ jáde tó sì gbé fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó sì wá bá wa lódìndí tó bẹ́ẹ̀ látòrí al-Fatiha tí ó parí sí sọ́wọ́tò náà fi bọ́sẹ̀ tóun nǹkan kan jáko ń bẹ àbí nǹkan kan wọn àfi sí abẹ́pọ̀ àkẹ́kẹ́rẹ́ àgbọ̀dọ̀ nígbàgbọ́ yìí ìgbàgbọ́ àwọn ṣé àánú àtàwọn pé àwọn tiwọn ẹni ibi ni wọn ẹni aburú ni wọ́n so kùránì yìí náà la gbọ́dọ̀ máa fi sin lọ́n tìláwà rẹ̀ ẹ̀pẹ́nu àwẹ̀ làwà yìí ọ̀pọ̀lọpọ̀ náà ń kà tìláwà rẹ̀ ìsin lọ́n ọba ni àwa níbàámu lórí tìláwà nìkan a gbọ́dọ̀ máa ronú sí àwọn òfin tó wà nù rẹ̀ tábà ronú sí tá a mọ̀ a tó máa fi sin lọ́n a máa fi lo gbogbo ìgbésí ayé wa òun la gbọ́dọ̀ gbàgbọ́ pé àáfi tó gbogbo àlámọ̀rí wa torí pé òun lòfin tí ọlọ́run bá sùn fún àwọn àtàlá tí ó sọ̀kalẹ̀ fún gbogbo ẹ̀dá pátá òun láfi tó ẹbí wa òun láfi tó ìlú wa òun láfi tó àwùjọ wa a sì gba gbà pé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀dọ̀ ànábì láti gbọ́ nítorí wọn a ṣe ọ̀dọ̀ ànábì láti gbọ́ yẹn ló fà bẹ́ẹ̀ pé ń lo alukur'an àálòpọ̀ mọ́ sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni ń gba kur'an o. òun gbàlànà ànábì gbọ́ tó yẹ pé òun náà ní ṣàlàyé alukurani fún wa tọ́lọ̀ ní aṣẹ́nu alukurani bẹ̀ láti rí fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ kò gba kurani gbọ́ náà ni torí pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbé àlàyé rẹ̀ sọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ ká mọ̀ ká tó kọ́ yẹn orí wa ń bẹ púpọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam inú hadithi usman ibn affan ànábì ní khairukum ẹni tí ó lóore jù nínú yín òní man ta'allama alukur'an ẹni tó lọ kẹ́kọ̀ọ́ alukur'an wa 'allamahu tó náà sì ń kọ́ èèyàn sọ̀rọ̀ pọ̀ yantirẹrẹ tó yẹ ká sọ nípa ìgbà kur'an gbọ́ òní mùjísà mùjísà kan tẹ́nìkan ò rírú ẹ̀ mú wá bákan náà ni kútúbù gbẹ̀yìn tíra gbẹ̀yìn tí kankan ò lè títíra mi ò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ òfin tó wà náà ni gbogbo ayé gbọ́dọ̀ máa lò tí yẹn bá fẹ́ ṣoríire òfin yìí salihatun li kulli zamani wa makan gbogbo ààyè ló bá mu lọ́dún kùránì yẹn òfin Saudi ni kùránì òfin Egypt ni rárá o òfin gbogbo ààyè ni bákan náà gbogbo àsìkò ló bá mu àgbẹ̀dọ̀ pé ní òun fi tẹ́ ẹ sọ múnú kùránì àbí ṣẹ̀rí àtẹni á lò kùránì ẹni tó ti lọ ni kò bá gbà tí wàá yẹ mu tí yẹn bá sọ bẹ́ẹ̀ tó sì dọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ èyí ó di kèfèrí lọ́dọ̀ ọlọ́run ọba agbọ́dọ̀ gbà pọ́n ẹ̀ tíra ọlọ́run ká gbà wọn gbọ́ lódìndín nífọ̀tí wẹ́wẹ́ káwá mọ orúkọ kọ̀ọ̀kan náà ìtọ́lọ̀ ń dákọ̀ fún wa bákan ní ní lílò ká mọ̀ pé alukur'an kẹrim òun náà ló tún ṣẹ́kù dì sí òun náà láti gbọ́dọ̀ máa lò tí ò sí tíra míì tí ó wà ní ẹ̀yìn rẹ̀ mọ́ ìyẹn ló fàtẹ́ pé tẹ́yìn bá gba tàwọ́rọ́ ti gbọ́ àti injil èyí táwọn èèyàn á gbé lọ́wọ́ lé nínú rẹ̀ tẹ́yìn ò tiẹ̀ wó rárá kò dín kù ní kankan ṣùgbọ́n ẹ wàá rí àwọn èèyàn kan lénìí nínú àwọn mùsùlùmí tó yẹ pé ní àwọn náà gbé Tawrat àti Injil gbogbo òfin tó bá wò ibẹ̀ náà ti máa wò ẹ̀rí náà ni torí nígbà tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí agbọ́dọ̀ máa múfin bẹ́ẹ̀ irú ẹni tí ń ṣe báyìí yóò sọnù torí pé ìtọ́ gbé dání wọn ti tọwọ́ bọ̀ ìmí tó tọwọ́ bọ̀ òfin tó wà ń míì náà ti parẹ́ ìtọ́lọ́ gbẹ́yìn ìtọ́lọ́ ni wa muhaiminan alayhi wa ìyẹn pé tíra tó lọ ń sọ̀kalẹ̀ tó jẹ́ tíra àgbẹ̀yìn yìí àsọ̀kalẹ̀ ó fi hàn yòókù lódodo àwọn tó ti ṣíwájú rẹ̀ ó tún wáá borí wọn ìyẹn pé òfin tiẹ̀ náà ni òfin tí ó kù tí a máa lò gbogbo ẹnikẹ́ni tí ó bá filẹ̀ tí ó lò tó tún wá mí káàkiri irú ẹni bẹ́ẹ̀ ó ń lọ ọ̀nà àná ọ̀nà ìparun torí pé àwọn Taurat àti Injil táwọn yẹn gbé dánilé táwọn yẹn ń wò wọn ti yí padà náà yí padà gan àwọn òfin rẹ̀ tó wà ń bẹ Ọlọ́run bá sọ ó ti tí ń jẹ òfin ìgbẹ̀yìn yìí gẹ́gẹ́ ọlọ́run bá sùfàánà wa tààrà ló fẹ́ kí a lò sọ ilé ìlábẹ́ pàgbà tíra ọlọ́run bá gbọ́ ni àlàyé pọ̀ lórí ẹ̀ tí a tún máa gbọ́ tá a bá ń lọ jókòó àwọn àfáẹ́sìn bákan náà wàrúsùlè agbọ́dọ̀ gba àwọn òjíṣẹ́ gbọ́ nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ tí ànábì Muhammad salam tí wọ́n fi fún ní ìsinu agbọ́dọ̀ gba àwọn òjíṣẹ́ gbọ́ àwọn òjíṣẹ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó rán àwọn ànábì ọlọ́run látọ̀rí ànábì wa Adam alayhi salam òdèrè àwọn òjíṣẹ́ tọ́lọ́run tó rán àwọn afáà sọ pé ìbẹ̀rẹ̀ àwọn òjíṣẹ́ ni Nuh ìbẹ̀rẹ̀ ànábì ọlọ́run ni Adam alayhi salam ọ̀rọ̀ láàrin òjíṣẹ́ àti àròsúl òjíṣẹ́ wànàbí àtànàbí ọ̀rọ̀ tó pọ̀ táwọn afáà ní kíní yàtọ̀ láàrin wọn wọn jẹ́ kó yà pé ní kullu rasulin nàbí gbogbo òjíṣẹ́ náà lànàbí ọlọ́run wa laysa kullu nàbí rasulan kó ti gbogbo ànábì lòjíṣẹ́ wọ́n ní kí ni yàtọ̀ láàrin wọn wọ́n ní òjíṣẹ́ náà lẹni tó bá tẹ̀ ti tẹ́lẹ̀ ńlẹ̀ tọ́nà tó wá gbé mi fún ṣùgbọ́n ànábì lẹni tó jẹ́ pé ní iṣẹ́ tó bá ńlẹ̀ náà lòun náà tó ń jẹ́ lọ ọ̀rọ̀ pọ̀ táwọn àáfàá sọ lórí eléyìí mélòó wá ló ń ka wọn wọn pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí í ṣe twenty five ọlọ́mọba sùfàánà wa tààlà ló dárúkọ wọn fún wa nínú Al-Qur'an àwọn òjíṣẹ́ yìí ẹ̀dá tọ́lọ́run bá sùfánà wa tààlà tó pọ́nlé ni wọ́n tó fà wọ́n lẹ́sà ni wọ́n torí pé ìjójíṣẹ́ ntẹ́yìn ṣiṣẹ́ débẹ̀ ni àìsọ fún yàn kan pé bàbá alágbájá ẹ múra sí kíkirun o ẹ múra sáwẹ̀ gbígbà o torí nígbà tẹ́ bá fi sọdún mélòó sí ẹ̀yin náà ó dòjíṣẹ́ rárá o èyí ṣiṣẹ́ débi ìjójíṣẹ́ eléyìí ó yẹ kókó rinlẹ̀ lọ́kàn wa pé àwọn tọ́lọ́run bá ti ṣe lójíṣẹ́ àyànfẹ́ ọlọ́ọ̀ ni wọ́n ibi láti mọ̀ pé ipò wọn lọ́dọ̀ ọlọ́run ó yàtọ̀ sí tàwọn èèyàn yòókù òótọ́ èèyàn abara ni wọ́n o ṣùgbọ́n ipò tọ́lọ́run wa subhanahu wa ta'ala tó gbé wọn sí ipò tí ó ga ni ọlọ́run rán wọn láti wá tún ayé ṣe láti wá ṣàlàyé ẹ̀sìn fún yàn pàápàá jùlọ nǹkan kan tó pa gbogbo wọn pọ̀ òun náà ni kí wọ́n pépè síbi tọ́lọ́run bákan náà kí wọ́n takẹ́bọ́ kan takọ ẹbọ lọ́dọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé walaqad ba'athna fi kulli ummatin rasula gbogbo òjọ pátápátá la rán òjíṣẹ́ sí kí ni a fi rán wọn. àní ìbùdó lọ́ha pé ẹ̀yin èèyàn máa sin lọ́hùn o wàjítẹ́nìbò tọ̀gùt ẹ má sin nǹkan míì lórílẹ̀ mọ́ ẹ má sin lọ́hùn ẹ má sin nǹkan míì mọ́ o torí pé ìsìn nǹkan míì yẹn ẹbọ ni bákan náà ọlọ́run sọ wa nínú suratul anbiya ayah twenty five ọlọ́ni wàmọ́ arsalna min qablika min rasulin ilẹ̀ Muhammad àrùn òjíṣẹ́ kan síwájú tiẹ̀ illa nuhi ilayhi àfi kó jẹ́ pé a sọ fún pé ní annahu la ilaha illa ana pé kọ́ ọmọ sọ fáyẹn pé ní kò sẹ́lòmíì tá a jọ́sìn fún lódodo àfi èmi ọlọ́run fàbùdùn tó lè máa sìn mí ọlọ́run tó sọ fún anu sọ́tò Zukhruf aya forty five ọlọ́ni was'al man arsalna min qablika min rusulina bí àwọn tá a rán tẹ̀ ní àwọn òjíṣẹ́ àjàánà mìndúni láì àlẹ́ àtàn yorùbádùn pé ṣé aníkàyẹn máa sin nǹkan míì tó yàtọ̀ sọ́nà ọba ni àsọ bẹ́ẹ̀ ìtumọ̀ yẹn pé ní gbogbo wọn náà nígbàpọ̀ lọ́ọ̀ nìkan làámọ̀ sí èyí tó jẹ́ primary assignment wọn gẹ́gẹ́ ònu àwọn òfin ní wàhálà tọ́lọ́ ń gbé fún wọn tí kálukú wá ṣàlàyé kálukú náà ṣàlàyé àwẹ̀ bíjọ wọn ti gbà tó yẹ kó lè yàtọ̀ síra wọn tìjọ Ìsá lè yàtọ̀ títí Mùsá bákan náà bọ́n kírun ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n èyí tí ó yàtọ̀ náà ni ẹ máa sin lọ ẹ máa ṣe bọ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn sọ nínú hadithi abi oreira tí ó wà nù bukhari tó wà nù sahih bukhari àti muslim anabi ni al-anbiya àwọn anabi tá à ń rí ni ikhwatun li ilat li alat umahatu umshata ìyẹn pé wọn dà gẹ́gẹ́ bí ọbàkan ni ọmọ bàbá kan náà tí ìyá wọn yàtọ̀ ni pé ìyá tó bí wọn yàtọ̀ wàdínú wahid ṣùgbọ́n ẹ̀sìn kan náà ni gbogbo wọn gbé dání ẹ̀sìn kan náà ìsìláàmù kan náà ni gbogbo wọn wá píríṣì fáyé kánikẹ́ anabi kan isa oní ti àwọn kírísítẹ́n anabi musa ohun tàwọn jù rárá o gbogbo àwọn anabi ọlọ́run pátápátápátá mùsùlùmí ni wọ́n ẹ̀rí kúngbà tí yusuf alayhi salam ti ń ṣàdúà onítàwáfà ni mùsùlùmí ọlọ́run pa mí ní mùsùlùmí wà ní hikini bi sọ̀lẹ́hìn jẹ́ báwọn ẹni rí pàdé sọ́jẹ́ mùsùlùmí ànábì wa ibrahim alayhi salam ọlọ́ni ma kana ibrahim yahudiyan wàlá nasrọ̀níyà ibrahim ń ṣe jù ó kìí ṣe kírísítẹ́nì wàlákin kana hanifa muslima hanifa muslima olùsìn náà ni tí èṣẹ bọ tó lè jẹ́ mùsùlùmí ni ọlọ́run sọ fún pé ní ìsìkọ́lá láwùrọ́ bu aslim ọlọ́run gbàfà fọlọ́n kọ́lá aslamtu rabbil alamin tá mo gbà fafọ́lọ́ òǹṣẹ̀sì islam wọ́n wá sọ bí i ibrahim banihi wa yaqub eléyìí náà ni ibrahim sọ fọ́mọ rẹ̀ báyìí náà yaqub ọmọ ọmọ rẹ̀ náà òun náà sọ eléyìí fáwọn ọmọ rẹ̀ pé inna Allah astafa lakumu ọlọ́run ti ṣe ìsìláàmù ilé ṣàfihàn o fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú lórí nǹkan kan jẹ́ mùsùlùmí. ẹ ya yakubu ta ló sọ fún ọmọ rẹ̀ inú ọmọ tiẹ̀ náà ni yusuf wọ́n pé gbogbo wọn bẹ́ẹ̀ lọ pátápátá mùsùlùmí náà ni wọ́n torí pé ẹ̀sìn kan ni wọ́n wọ́n mú wá gbogbo wọn lódìndí bákan náà àgbà fún wọn nífọ̀sí wẹ́wẹ́ àtọ́lọ́ ń dákọ́ fún wa àtàwọn tí ò dákọ́ torí pé ọlọ́ọ̀ ní rúṣùlá ọlọ́ọ̀ ní mini mọ́ kọ́sọ́sùnà àlẹ́k nínú wọn wà tá a dárúkọ fún àṣepọ̀ ọlọ́run dárúkọ àwọn kan ọlọ́run dárúkọ wọn àgọ́dọ̀ pé ẹ̀yin iye tọ́lọ́run dárúkọ náà ní gbogbo òjíṣẹ́ ọlọ́run dárúkọ àwọn kan kò dárúkọ àwọn míì àti tó dárúkọ àti tí ò dárúkọ ni mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni gbogbo wọn pátápátá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ipò wọn tó jura wọn lọ gẹ́bọ́ lọ́run ṣe sọ ọlọ́run ni wà lọ́kọ̀dé fàdọ́lìnà bàdọ̀ nàbí yìí nà àlàbà àwọn òjíṣẹ́ ọlọ́run a fi ipò wọn jura ipò wọn lọ́dọ̀ ọlọ́run ó jura wọn lọ wọn à sí ní ipò kan náà bó ni kí wọ́n ti wá jura wọn lọ bọ́lọ́run ọba náà sì gbé ipò wọn ni ìyẹn ló fàtẹ́ pé nínú àwọn òjíṣẹ́ yàrá àwọn tá a mọ̀ sí ulul azmi tọ́lọ́ ń pa níbi láti pé fasbir kama sabara ulul azmi mina rusul ṣe sùúrù gẹ́gẹ́ báwọn ulul azmi mọ́ ti ṣe sùúrù àwọn ní ulul azmi ọlọ́run bá ó sọ̀rọ̀ ń pa wọn ó dákọ̀ wọn fún wa nínú suratul ahzab bẹ́ẹ̀ bá wọn fáṣẹ ṣàlàyé fún wa pọ́nrán lọ́lọ́run dákọ̀ ńbẹ̀ ní àyà keje ọlọ́run wa idh akhadna mina nabiyyina mithaqahum gbogbo àwọn ànábì ọlọ́run la gba àdéhùn lọ́wọ́ wọn nígbà ṣàdéhùn pa wọn wá jíṣẹ́ ọlọ́run wa minka àgbà lọ́wọ́ rẹ ẹ̀fẹ̀ pé ńgbà tọ́lọ́run ti dárúkọ gbogbo àwọn ànábì ọlọ́run ó ti kọ́ ànábì náà mọ́lú ṣùgbọ́n ètò dárúkọ ànábì níyànà tó fẹ́ pé ipò tiẹ̀ tó ga ìyẹn ni àwọn àfọ́ onílógá ń pè ní ìtìnáàbì ìyẹn pé zikiru l bàdà làám nígbà a ti dárúkọ nǹkan lódì níbi ká tún wá máwọn kan nínú wọn eléyìí tọ́ka pé ipò wọn tá tún mú yẹn ipò wọn ni a gba àdéhùn lọ́wọ́ gbogbo àwọn òjíṣẹ́ wà mink àti rẹ Muhammad tí wọ́n lẹ́sẹ̀ wà ní àwọn òjíṣẹ́ bákan náà wà mí nùhì àgbàlọ́wọ́ nù nù wà Ibrahim bẹ́ẹ̀ ni Ibrahim Ibrahim wà Musa wà Isa Musa àti Isa Mariam. àyípa àwọn ulul azmi àwọn márùn anabi wa muhammad anabi nuh anabi ibrahim anabi musa àti anabi wa isa àwọn márùn ni ọlọ́run tó ń dárúkọ àwọn márùn yìí ní ààyè mi nínú suratu shura ààyè ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́run ní shara'a lakum mina d-din ma wasa bihi nuhan àti sàlàyé fún ní inú ẹ̀sìn níta fìràn nuhu wallazi awhayna ilayk àti níta fìràn sẹ́sì wọn náà pé kó sọ fáwọn èèyàn àìkọ́lọ́n dárúkọ nú ó dárúkọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam àmọ́ wà sọ́yìn nàbí ibrahim àti níta sí lásọ̀ọ́lẹ̀ fún ànábì wa ibrahim ònilẹ̀ kẹta wa musa wa isa àti musa àti isa àwọn márààrún yìí ẹ̀nà ń pè ní olùlà azmi nínú àwọn ànábì ọlọ́run ẹ jẹ́ kó yà pé ipò tí wọ́n tún yàtọ̀ ipò tí wọ́n tún ga ipò wọn tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlèkè ọlá nínú márààrún yìí ọlọ́run tó wá ní àwọn khalilain khalilan àwọn àyànfẹ́ tán jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tán wọnú àwọn ọlọ́run tó fẹ́ràn jù ìyẹn ọlọ́run bá sọ́nà wa tààlà ń sọ pé ní wàtàkàtàlọ́ ibrahim khalila ọlọ́run máa nàbí ibrahim khalila ọlọ́run máa nàbí ibrahim ní khalil òrí ayò ìlànà fi ń pa nàbí ibrahim ní khalilullah ipò tó ga jù pa bí yẹn ń bá yẹn rẹ òní kó jẹ́ khalilu ẹ̀ òrí tó ti wọnú tó wọnú gan kò rí kó sùn la lè pè lọ́dọ̀ àwọn ẹ̀dá ìwọ ọlọ́run mú anábì Ibrahim lọ́rẹ̀ tó lágbára tó wọnú bẹ́ẹ̀ náà lànà ìbára Muhammad sallam gẹ́gẹ́ bó ṣe rìn lẹ́nu hadith kẹ́kẹ́ ní inna Allaha takhazani khalila ọlọ́run ọba ó mú mi ní ọ̀rẹ́ ayò tó wọnú kama takhaza Ibrahim khalila gẹ́gẹ́ bó ṣe má anábì Ibrahim àyíkọ́ méjèèjì ní Khalilullah ìyẹn ló fà ní ìyẹn ká mọ̀ pa anábì àwọn Muhammad ní Habibullah ní táwọn ọmọ pẹ́ẹ́nà Khalilullah gẹ́gẹ́ bá ṣe pé Ibrahim ìyẹn ló wá nínú ẹ̀rí tó tá a bá ní habibu láìlà nábì a mú ipò rẹ̀ wẹ́yìn sí ni ipò tó sì ga jù pé yẹn ń bá yẹn rẹ̀ òní khalil nínú olùlọ asúmù yẹn àwọn méjì tó tún wọ́ ti ikùn nu àti pé àgbéga ilé yẹn tún wọnú sí nínú àwọn méjèèjì náà tó tún wá jẹ́ ọ̀gá jù òní lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí náà sọ pé ní aná sẹ́yìdú waladu adam èmi ni aṣíwájú gbogbo ọmọ ànábì adam àtànábì ọlọ́run nínú wọn ni àtàwọn táyé sànábì ọlọ́run èmi la ṣíwájú wọn àyè pé ipò tó ga jù nípò ànábì lẹ́yìn náà látún mú ipò ànábì wa Ibrahim àtànábì nípò kejì lẹ́yìn náà yóò wá kun àwọn olùlẹ̀ azmi yóò tún wá ku àwọn òjíṣẹ́ yòókù ọlọ́run bàṣọ́nà wa tààlà náà ló sọ ilé pé agbé wọn ga ju ara wọn lọ ṣùgbọ́n ànábì jẹ́ kó yá pé ní àgbéga yìí àìfi ṣèyàn rẹ o káwọn pé lágbájá ló lájú lágbájá lọ rárá nànúbì sọ pé ní ẹ mọ́ sọ pé ní mo dáa ju Eh, yunus lọ ìyẹn ànábì wa yunus bákan náà ànábì sọ ń bọ̀ pé la tufaddilu bayna al-anbiya ẹ má ma fa ara ntọ́ka yìí nìkẹ́ ní si gbogbo won àwọn anabi ọlọ́run bayi ọlọ́run tó wá máa ń ràn mujizat mujizat ni àwọn nkan tí o je nkan imo kí lọ́rọ́ nítorí kí lọ́rọ́ fi ń fún wọn ẹnìkan lè fi jíṣẹ́ ni ilé ni ó jẹ́ káwọn yẹn tún lè gbà pé ah nípa ẹni yìí ṣe tẹ́yìn kan ṣe irú ẹ̀ yìí wọ́n yẹ pé ní <clears throat> ọlọ́run bá ló rán wọn èèyàn lè rú eléyìí mú wá lọ́wọ́ rẹ̀ nínú tọ́lọ́run fún àwọn ànábì ọlọ́run ká sọ díẹ̀ ńbẹ́ ànábì wa Nuh alayhi salam ọlọ́run fún ní mọ̀jísà ọkọ̀ ojú omi tó kàn tọ́lọ́run kan sáà kan ojú omi gbé sórí omi kó sì máa lọ kókó gbogbo nǹkan sínú kó sínú ẹ̀ nǹkó lè ṣe ìsìn nìyẹn pé zaujẹ́ ìsìn nìyẹn pé nǹkan méjì méjì akọlábo kó sínú ẹ̀ bómi ṣe wá pọ̀ tó ti ń ya lókè ti ń ya ńlẹ̀ ọkọ̀ ojú omi yìí ń lọ náà ni tọ́lọ́ sì ni kó gúnlé ayọ̀ tínú òògùn wọn bí ti ń lọ mọ̀jísà tọ́lọ́wọ́n bá fún rí bákan náà ọlọ́run bá sọ́hánà wa tọ́lá ó fún ànábì wa sọ́ọ́lì náà ní mọ̀jísà tiẹ̀ ó fún ní rànkúnmí nígbà táwọn èèyàn rẹ̀ ń béèrè àmì látọ̀dọ̀ ọlọ́run kan tó le gbà fún ó fún ní rànkúnmí rànkúnmí náà jáde látara òkè táwọn ẹsẹ̀ ń wò rànkúnmí yìí ọlọ́run á fi ṣe èèmọ̀ fún wọn látara pé ní omi tí wọ́n mu ọlọ́run ní kí rànkúnmí kan máa bá ṣí tẹ́yìn mu ò ní wá tó mu ẹ̀yin náà ò mu ṣùgbọ́n ó padà ní wọn lára wọn padà pa yẹn lànà bí wa sọ́ọ̀lì alayhi salam ló ń sọ fún wọn pé ní faqala lahum rasulullah òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn ìyẹn ànábì wa sọ́ọ̀lì naqata Allah rankumi rankumi ọlọ́run ni kìí ṣe tèmi o kìí ṣe ti bàbá alágbájá àbí bàbá àtàmọ́dó àmì ọlọ́run ni ẹ fi ilẹ̀ o naqata Allah wa suqiya ẹ fi kó máa mú mi rẹ o ṣùgbọ́n àwọn ọjọ́ orí ogun àfà akọ̀rú ha wọn padà pa ọlọ́run ní fàdámúdámà aléhìm rọ́bùhùn bí rámbìhìm fàṣàwáhà wàláyà kọ́ọ̀fù ọ̀kùbà iná ọlọ́run fi wá pa wọn rùn àmì tọ́lọ́run fún anábì wa sọ́ọ́lì òun bákan náà anábì wa Dawud alayhisalaam ntọ́lọ́run fún ni ìlànàtul hadid kí ó máa tẹrin sí tó bá wù kó máa fi sí tó bá wù kó máa ṣẹ̀wúrin bẹ́ẹ̀ kí ó sì sí irin iṣẹ́ kan nínú táwọn èèyàn ń lò lénìí pé ní ń lò ibi tó bá fẹ́ sọrin dà lọ́lọ́run fún kó sọ́dà bákan náà àwọn òkè wọn a máa tẹríba fún wọn a máa ṣàfọ̀mọ́ níwájú rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹyẹ inú tọ́lọ̀n tó fóun bákan náà Suleiman ọlọ́run tẹ afẹ́fẹ́ ba fóun àwọn ẹyẹ àwọn àlùjànnú ìwà náà làmọ̀ tán ẹyẹ údíúdà tánábì wa Suleiman ránṣẹ́ tó sì wáá jíṣẹ́ fún tuntun rẹ̀ padà bákan náà àwọn kòkòrò lẹ́lẹ̀ tí kan sọnù ẹ̀kọ́ ní udkhulu masakinakum la yahtimannakum Suleiman wa junuduhum wa hum la ẹ tètè wọnú ilé yín òkí jìbìrì ẹ ẹ Suleimanu mọ́tẹ̀yìn mọ́lẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń bọ̀ ìtúkọ́ àwọn onímọ̀ bẹ́ẹ̀ ṣe kéré mọ́ Suleimanu ẹ sì gbọ́ fàtàbá sàmọ̀dọ́ ìkàmì nǹkan olè ha Suleimanu rẹ̀ ní musa látara ọ̀rọ̀ tí kòkòrò lẹ́lẹ̀ bí àwọn kankan ìra lẹ́lẹ̀ sọ yìí torí pé ó gbọ́ nínú mùjísà tó lọ́n tún fún wọn lògùn débẹ̀ wọn àti dán ọlọ́run fún wọn láti fi jíṣẹ́ ni bákan náà tafẹ́fẹ́ tìmọ̀ Ibrahim alayhi salam tọ́lọ̀ ní kó wọnú náà kí náà mọ́jọ ọlọ́ni yánẹ́rù ìrẹ́nà kú ní bardan wa salaman ala Ibrahim bí n tí ó tutù tí ó tún máa jẹ́ salaman tí ó máa jẹ́ àlàáfíà fún Ibrahim tutù kọ́ sì máa jẹ́ àlàáfíà fún Ibrahim ìyẹn pé mọ́jọ a sì máa pé tí náà máa ń ṣe ni pé a máa jó ni iná ètùtù iná tọ́jú ànábì Ibrahim sí ó tutù kò sì jó bákan náà nínú mòjísà mi ni àsọ ọ̀pá tọ́lọ́run fún Musa tó yẹ pé ní Ọlọ́run ni kò fi na òkè tí omi sì ń sẹ́ jáde ńbẹ̀ bákan náà ètò Ọlọ́run ni kò fi na odò tó dópin sí méjì Ọlọ́run ni kò júlẹ̀ kó di ejò bákan náà ni ọwọ́ rẹ̀ tó yẹ pé tó bá pa mọ́ra báyìí tó bá yóò mọ́lẹ̀ wá gbòò báyìí yóò sì mọ rí mọ́lẹ̀ tó pọ̀ níbẹ̀ ní tọ́lọ́run fóònù gbogbo eléyìí ló ní àlàyé ló sì lẹ́rìí nínú alukur'an ṣùgbọ́n kí ká sọ kéékèèké ká mọ díẹ̀ nínú mùjísà àwọn ànábì ọlọ́run náà nínú mùjísà tọ́lọ́ ń sọ fún wa òun náà ni mùjísà ti ànábì wa Isa alayhi salam tẹ́ pé ní àwọn adẹ́tẹ̀ àmọ́ wò wọ́n sàn àwọn afọ́jú àmọ́ la ojú wọn bákan náà ẹni tó ti kú ọlọ́run ní kò yé ṣùgbọ́n nígbà tí Isa ń ṣe lè ó níbi ìsìn nílá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìfìṣe tí ń ṣe yìí o kì í ṣe pé mi ní í ṣe fún ara mi ìtọ́nà subhanahu wa ta'ala tí ó fi ràn mí ò ní í ṣe gbogbo àwọn ànábì ọlọ́run pátá ìlọ́lọ́run subhanahu wa ta'ala ni ó fún ní mùjísà kan sí ìkejì láti fi jíṣẹ́ ọlọ́run ọba fún àwọn èèyàn ó fẹ́ adóríta wa Muhammad sallallahu alayhi wa sallam ètò tóbi junu mojisa rẹ̀ náà ní alukur'an tó yẹ pé ní tíra ayérayé ni tẹ́nìkan ò lè ríru ẹ̀ mú wá alárúbá tó ti bá ti mọ̀ọ́rọ́ sọ tó wọn ríru kur'an mú wá àwọn kèfèrí fẹ́ gbìyànjú ẹ̀ wọn rí mú wá ọlọ́run challenge wọn pe ẹ mú dindi kur'an wá wọn rí mú wá ọlọ́run bá gbé láyà mẹ́wàá wọn rí mú wá ọlọ́run ní òkè súrà kan wọn rí mú wá òkè áyà mẹ́wàá wọn rí mú wá àìrí mú wá yẹn ó fi ń tọ́ka yìí pé ní àtọ̀dọ̀ ọlọ́run náà ti wá kì í sọ̀rọ̀ mùjísà ni àwọn òfin ẹ̀ náà mùjísà ni tó yẹ pé tí n bá ń sọ yóò máa gbogbo tí bá ń ṣẹlẹ̀ ó sì máa bá mu gbogbo tí bá ń ṣẹlẹ̀ lásìkò kan ẹ̀ máa rúfin rẹ̀ nínú Al-Qur'anil Karim mùjísà tí wàá máa bẹ gbére lòun nínú mùjísà tọ́lọ́ fánábí tó pọ̀ èyí tó ṣẹ́kù tá a sì máa rí lọ tí tọ́lọ́ fi ní kókó ńlẹ̀ òun náà ni Al-Qur'anil Karim bákan náà nínú mùjísà a sì mọ ẹni tí ó bá rìn lọ láti mọ́kà lọ sí Jerusalem bí ó sì pẹ́ tó òru kan ló fi lọ kò wá bámọ́ lórí ẹ̀ ó débẹ̀ ló tún lọ sánmọ̀ pẹ̀lú ara rẹ̀ ó lọ sánmọ̀ keje ó kọjá sánmọ̀ keje ọlọ́run tó gbé àwọn òfin fún ara tọ́lọ́run gbé fún jọ́nà ní irun ó sì tún padà wálẹ̀ kílẹ̀ tó mọ́ àtòjọ jí ní àárọ̀ nílùú Madina náà nílùú Maka eléyìí mùjísà tó tóbi tọ́lọ́run fún ànágbà mùsùlùmí bákan náà ni ìṣìkọ́ kọmọrù bí bí òṣùpá ti pín sí méjì tọ́lọ́mù bá sọ̀rọ̀ àná wàtá aláǹsọ̀ máa pín ní ìkútàrọ̀ bá ti sáà ọ̀nṣà kọ̀lì kọ́mọ̀rù àlùkìyàmọ̀ súnmọ́ òṣùpá pín sí méjì náà kẹfìrín lẹ́sẹ̀ àlẹ́ǹjà ànẹ́bí ńjọ́ náà pé ní ẹ tó bá fẹ́ ká gbẹ̀gbọ́ fún alámi ní kóṣùpá pín sí méjì ó sì pín sí méjì táwọn náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọ́lọ́mù fánábì bí bí kí bíi kí ibi igi tó ti ń ṣe kútùbà tẹ́lẹ̀ kó tó di pé ní ó wá kọ́ àyè tó ti máa ṣe kútùbà igi tí máa ń fara tì ìgbà táná bí kú ń bẹ̀ tó wá ń lọ ibi tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ igi yìí sì ń gbin tí gbogbo èèyàn mọ̀ pé á igi ń gbin látara pé ní ó ń kórira pánábí ó ń rí nira pánábí ó dúró tì ń mọ́ gbogbo eléyìí ló ṣẹlẹ̀ lójú àwọn sàhábà náà àmọ̀jì láti tọ́lọ́run fánábí Muhammad rasalam ó kó àti àwọn ànábì ọlọ́run yòókù náà àgbọ̀dọ̀ fi tí ò dá ròyìn wọn níta fi ròyìn wọn ní àmánà torí pé iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún iṣẹ́ àmánà ni àgbọ̀dọ̀ fi òótọ́ ròyìn wọn bákan náà àlẹ́ ẹ́sùmọ̀ àṣìṣe kò sí fún wọn torí pé èyí tó bá tẹ wà ní kéékèèké táwọn àfáà gbà kó lè wáyé lọ́dọ̀ wọn tán bá ṣe ọlọ́run bọ̀ subhanahu wa ta'ala yóò kọ̀rẹ́ tì wọn ẹni tó wá jẹ́ ìgbẹ̀yìn wọn náà lànà bíi Muhammad sallam agbọ́dọ̀ gbàgbọ́ agbọ́dọ̀ tẹ̀lófin ẹ̀ agbọ́dọ̀ dúró tòfin ẹ̀ ètò bá mú wa la agbọ́dọ̀ gbà ní ìlànà a gbọ́dọ̀ dìfẹ́ǹdì ṣẹ̀rí àti òmù wa bákan náà ní tó bá ní àmọ́ṣe a gbọ́dọ̀ ṣe eléyìí nínú ìgbàgbọ́ wa tá a ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé òfin etí ẹ̀ náà ló ṣẹ́kù nínú àwọn òfin táwọn ànábì ọlọ́run tí wọ́n mú wa eléyìí ni òpó kẹrin tánàbí sọ fún Jibril nígbà tó béèrè pé fún mi nílò nípa ètí ń jẹ́ ìgbàgbọ́ ibi òpó kẹrin náà láti dúró mẹ́fà lòpó gbàgbọ́ ó kú àlìyímọ́nù bìlì yawmil akhir kábọ̀jọ́ gbẹ̀yìn gbọ́ àti àlìyímọ́nù bìlì kọ́dà kágbà kádàrá náà gbọ́ méjìlá padà mọ̀ sọ nídánilẹ́kọ̀ọ́ wa tí ó ń bọ̀ níta fi sọ ilé ìta tó wọnú díẹ̀ ni pé káyẹn lè bá a mọ àwọn tí àwọn ìgbàgbọ́ yìí kó sínú torí pé èèyàn lè mọ ríra rẹ̀ pé ní tó gba ọlọ́run bá gbọ́ lòun tó gba mọ̀lẹ́ka gbọ́ lòun ṣùgbọ́n tó bá sọ nǹkan kan fún nípa ìgbàgbọ́ nípa ọlọ́run ó lè padà takò nífọ̀ọ́sí wẹ́wẹ́ tó bá padà sọ nípa àwọn mọ̀lẹ́kà tó lọ gbàgbọ́ máa ń ṣe báyìí ó lè padà takò ìyẹn la fi mẹ́nu bà díẹ̀ nínú nǹkan tó rọ̀ mọ́yán ká gba mọ̀lẹ́kà gbọ́ bẹ́ẹ̀ ni ká gba àwọn tírà ọlọ́run gbọ́ àtàwọn òjíṣẹ́ rẹ̀ torí pé ìgbàgbọ́ tọ́pọ̀lọpọ̀ ń gbé kálẹ̀ ní ìgbàgbọ́ odindi ni tá a bá fọ́ sí wẹ́wẹ́ fún nǹkan mi ò lè mọ ọjọ́ lójú kódà ó lè takò nǹkan mi ń bẹ̀ látara pé ní bóyá kò gbọ́ àbí kò mọ̀ sọ́nù fi sọ̀ràn yẹn fún kálukú wa àwọn ẹ̀ka àgbàgbọ́ yìí ká mọ́ lódìndí ká tó mọ̀ ní fọ́sí wẹ́wẹ́ odindi ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ló mọ̀ kódà mọ́ kéèké náà fi dárin ìmọ̀nubìlá ọ̀mọ̀lá ikátì wàkútùbí ọ̀rùsùlẹ̀ wàlíyàwòmìlá ákẹ́rù wàlíkọ́dàr ṣùgbọ́n ní fọ́sí wẹ́wẹ́ ńkọ́ àwọn kẹta kàálẹ̀ yìí kí ló kó sínú ó ṣe pàtàkì ká mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kí pé àgbọ̀ wa tó kó lè bá rinlẹ̀ kí gbàgbọ́ wa lè bá dúró déédéé bákan náà bá ṣe gbégbàgbọ́ yé sí nígbàgbọ́ wọ́n ó fi lékún sí i ní a fi jura wa lọ́nu gbàgbọ́ ẹni tó bá pọ̀ mọ̀lẹ́ka gbọ́ wà lásán ṣùgbọ́n kò mọ gbogbo ohun tá a sọ ń pa wọn yìí ìgbàgbọ́ rẹ̀ olérin lẹ̀ bí ẹni tó mọ̀ tó sì fi ṣiṣẹ́ tó gbàgbọ́ bẹ́ẹ̀ tó sì fi ṣiṣẹ́ bákan náà ẹni tó gbà pé àwọn ànábì ọlọ́run bẹ lódindi ní ẹ lè fi wẹ́ni tó gbàgbọ́ ní fọ́síwẹ́wẹ́ tó mọ gbogbo ohun tó rọ̀ mọ́ ìgbàgbọ́ yìí ẹ lè fi wé so ìgbàgbọ́ ní fọ́síwẹ́wẹ́ ó ṣe pàtàkì fẹ́ ní kálukú wa ká kọ́ àwọn sàhábà tí wọ́n jẹ́ àwọn ọmọ lọ ń kọ́ gbàgbọ́ kódà ìgbàgbọ́ làwọn kọ́kọ́ kọ́ káwọn tó kọ́ alukur'an ìgbà táwọn akọ́ kur'an náà padà lékún ní ìgbàgbọ́ ilé ìṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kí ó mú wa dúró lórí òdodo kó ṣe àlékún ìdúró déédéé fún wa ní inú ẹ̀sìn wa bákan náà àwẹ̀ táwọn gbà lọ yìí kọ́lọ́n bá subhanahu wa ta'ala kọ́mọ́sá gbà lọ wa kí ó jẹ́ kí ẹ̀mí wa lẹ́yìn oṣù káfí gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.